إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد àti gbogbo ẹ̀yin olùgbọ́ wa káàkiri ayé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Lánàá, a sọ fún wa nípa ìdí pàtàkì tọ́lọ́run fi ṣe àwẹ̀ lófin fún wa. A nídìí pàtàkì yẹn náà ní àtàkùwà. Ìbẹ̀rù ọlọ́run ọba subhanahu wa ta'ala. A tọ́pọ̀ nípa kí ní jẹ́ àtàkùwà lánàá ilé àwọn àlàyé rẹ̀ ìbala tí a fẹ́ mú nínú àwọn ìtawí ní eré fihàn lánàá òun ni àwọn àtẹ̀gùn tí ìpayọ̀ ọlọ́run ọba tí ó fi rinlẹ̀ tàbí ká sọ pé bó o ní ìpayọ̀ ọlọ́run ọba yẹn ó rinlẹ̀ ìpayọ̀ ọlọ́run ọba tawí yóò rinlẹ̀ bil ilmi nafi' àlùmọ̀ tó wúlò amẹnubí díẹ̀ lánàá nítorí pé ìmọ̀ òun ni ó tàn mọ́lẹ̀ sí fún yẹn lójú ọ̀nà tó dẹ̀ ṣàlàyé fún yẹn wípé kíní yìí halali ni kíní yìí haramu ni àti dandan ni ká kọ́ al ìmọ̀ ṣàríà ìmọ̀ òfin ọlọ́run ìdúró pé yóò ràn yẹn lọ́wọ́ láti lè fi ìbẹ̀rù ọlọ́run ọba rinlẹ̀. Àsóhun lálàyé wọn tá níbi sallallahu alaihi wasallam ń fi nínú hadith Anas bin Malik radiyallahu anhu. Hadith yẹn ní Abanu Sunan ibn Majah rahimahullah. Nígbà tá níbi sallallahu alaihi wasallam ń sọ pé talabul ilmi faridatun ala kulli muslim. Wíwá mímọ́ dandan ní í ṣe lórí gbogbo ẹni tó bá ti gbà fà ojú ọjọ́ sẹ́lẹ̀ fọlọ́hún. àwa ọjọ́kùnrin ni o àbójóbìnrin ni ọ̀ràn èèyàn ni ó wá ìmọ̀ láì sí mùsùlùmọ̀ ń bẹ̀ pé ó ti ẹ̀jẹ̀ ala kulli mùsùlùmí òkùnkù mùsùlùmọ̀ sínú. àwa ìwọ̀ mùsùlùmọ̀ ló jẹ́ kí àdìsí ni ó láàyè. ọmọ owó lọ́wọ́ á jẹ́ dandan láti kọ́ ó sì jẹ́ ìmọ̀ tí ó sàǹfààní àkọ́kọ́ náà mọ̀ gbogbo ẹ̀yin olùgbọ́ mi alákọ̀ọ́lé òun náà ni ìmọ̀ ìmọ̀ ọlọ́run ọba lọ́kan ilmu tawhid ìmọ̀ ọlọ́run ọba lọ́kan subhanahu wa ta'ala ibi tí yẹn bí etí lè mọ̀ ọlọ́run lọ́kan ìyẹn fàyà rẹ nígbà tí yẹn bá ti mọ̀ ta ni Allah alọ́ ọlọ́run tí yẹn ti mọ̀ ọlọ́run bó ṣe rí nìyí kí làwọn orúkọ rẹ̀ kí làwọn òròyìn rẹ̀ tóbi jáde pé tá a bá ń sọ nípa ìmọ̀ tawhid èyí tó jẹ́ ìbẹ̀rẹ̀ ìkánil islam èyí tó nàbí sallallahu alaihi wasallam ṣàlàyé rẹ̀ nínú hadithu abdullahi ibn umar radiyallahu anhuma wani buniyal islamu ala khamsin ìsìláàmù wọn mọ sórí márùnún tàbí kéèyàn kọ́lé orígun mẹ́rin ni ṣùgbọ́n orígun márùn-ún àwọn ní islam ní àkọ́kọ́nù rẹ̀ àwọn ní ṣahadati allah ilaha illallah sísè rí púpọ̀ sẹ́ni tẹ́lẹ̀tọ́ sí jàsùn lódodo àyàfi allah eléyìí wọn tó tẹnu ní o àmọ́tò ní allah kí ni ròyìn rẹ̀ kí lórúkọ rẹ̀ àwọn orúkọ tó jẹ́ tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó fi kíra rẹ̀ tánẹ́bì fi pé sallallahu alayhi wa sallam àfìrìnlẹ̀ àwọn ìròyìn èyí tọ́lọ́wọ́n bá fi ròyìn ara rẹ̀ kánẹ́bì fi ròyìn rẹ̀ àfìrìnlẹ̀ bákan náà á mọ̀ pé ọlọ́wọ́n bá yẹn aṣẹ̀dá ohun gbogbo ni torí bẹ́ẹ̀ òun ni ó ní kápá lórí ẹ̀dá oníkùtù ẹ̀dá ní darí àlámọ̀rí ẹ̀dá ẹni tó wá ṣe gbogbo iṣẹ́ yìí huwa al-mustahiqqu lil-ibada òun lọ́lẹ́tọ̀ síjọsìn lódodo a nímọ̀ wípé ọlọ́run ọba yẹn bí anahu alahadu samad tí ọlọ́run ọba yẹn ọba so ní àdúrónú kan ní lámì yalid wàlámì yúlad wàlámì yakun lahu kufuwan ahad òbí mọ bẹ́ẹ̀ ni ẹnìkan òbí òṣìṣẹ́ ni ta lè fi jọ Allah tabaraka wa ta'ala àwọn òròyìn ọlọ́run á fi rinlẹ̀ fún lọ́yà ìwọ̀n ròyìn pàápàá ni àfìrìnlẹ̀ fọlọ́wọn bọba dìda sùpáàná láì ní sọ pé ọ̀tàkù làákàyè èèyàn ẹ̀rí àlọ́gbà kìíní ìmọ̀ àtàkù làákàyè. ọlọ́run fi rinlẹ̀ fún ara rẹ̀ nínú ròyìn pàápàá ọlọ́run níwájú àfìrìnlẹ̀ fún bó ṣe wí wọ̀nyẹ́ bó kọ́ ọwọ́ ti fọwọ́rọ́ bíkà òǹzọ́n jalali wal ikram ọlọ́run lóhun ní ọwọ́ tabarakal ladhi وهو على كل شيء قدير قطو في عوامل جنلة بل يداه مبسوطتان ينفق كيف يشاء gbogbo àwọn eléyìí àfihàn rẹ̀ fún ọba dẹ́dà subhanahu wa ta'ala a gbọ́dọ̀ lọ kọ́ mọ̀ nípa àwọn eléyìí bákan náà àwọn ìròyìn tó jẹ́ alfa'il tó jẹ́ ìṣe àfihàn rẹ̀ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala rárá àwọn kan tó ṣe pàǹdàbì ló fi rinlẹ̀ ní àwọn àhàdíìsì tó ṣàlàyé pé ọlọ́run máa ń sọ̀kalẹ̀ sí sẹ́mi ayé ní ìdíkù ìdá mẹ́ta tó bá gbẹ̀yìn lóru tọ́lọ́run bá béèrè yìí pé ta ló fẹ́ béèrè béèrè kí n dá lóhùn ta ló fẹ́ wá foríjì kí n foríjì yìí gbogbo òru ojoojúmọ́ ní sì máa ń wáyé bẹ́ẹ̀ gbogbo àwọn eléyìí láàfin ilẹ̀ fọlọ́run ọba subhanahu wa ta'ala inú mọ̀ tuntun gbẹ̀ngàn tó ti dẹ̀rọ̀ ọlọ́run bó fi wà láre yẹn òun ni ká tún nímọ̀ nípa pé wa anna muhammadan rasulullah dájú òjíṣẹ́ ọlọ́run ọba nìyí níbi wa muhammad òjíṣẹ́ ọlọ́run ní í ṣe ẹrú rẹ̀ ni èèyàn rí ká nẹ́bí sallallahu alaihi wasallam kì í sọlọ́run a kò gbọ́dọ̀ pé anẹ́bí bá sí máa ń kí allah a máa ń kí ọlọ́run a sọ pé ya rahman irhamni ya razzaq irzuqni ìwọ ọlọ́run ọba tó máa ń kẹ́mi kẹ́mi ìwọ ọlọ́run tó máa ń pèsè fún ni pèsè fún mi ya hafizu ihfazni wọ́n lọ́wọ́ ọba tó ọmọ ń sọ ní sọ́mi láti náà wọ́n fi yá ná sí ọ ọ̀hún sóòrùn ní ìwọ́n lọ́wọ́ tó ọmọ ń sàtìlẹ́yìn fún ni ọlọ́run máa sàtìlẹ́yìn fún mi ọlọ́run nìkan la lè dojú eléyìí kọ tá a bá ti fi rinlẹ̀ yìí pa níbi sallallahu alaihi wasallam ẹrú ọlọ́run ní í ṣe àtijáde kúrò nínú àṣejù káwọn kẹsẹ̀ tí wọ́n tún gbà nẹ́bì sípò ọba gẹ́gẹ́ nìyẹn tá a bá tún ti fi rinlẹ̀ yìí pò ti ọlọ́run ọba ní í ṣe àtijáde kúrò nínú àṣe ètò àwọn ẹni tí wọn ò gbà nẹ́bì ló jíṣẹ́ sallallahu alaihi wasallam nínú ìgbà tó ti jẹ́ á wá fi rinlẹ̀ gbogbo eléyìí òun nìbẹ̀rẹ̀ ọlọ́run bá fi máa rinlẹ̀ fún wa ó á fi rinlẹ̀ àwọn èyí tó tún kù ní àwọn arkanul islam bíi ìmá kírun àtàwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú rẹ̀ ẹ mọ̀ pé ẹni tí ó kírun ó ń tọ́ wọn ṣe mùsùlùmí o anabi sallallahu alaihi wasallam ó ní al-ahadu alladhi baynana wa baynahum as àmọ̀ntàrọ̀ káhà fọ́tàdì kẹfà. Ìwọ̀n ta lè sọ pé jẹ́ nǹkan tí ọjà lò káwà ní láàrin àwa àti wọn irun ní o. Ẹni ọba ti parun ti nípa òun ti di káfìrí nìyẹn. Ẹ̀rí nípa òun ó ti di káfìrí nìyẹn. Nínú ọ̀rọ̀ mi òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ní bẹ́ẹ̀ iná bọ́ jòlí wal kufri wal shirk sọ́là. Ìwọ̀n ti ń bẹ láàrin èèyàn tí ó fi dàgbọ́ tí ó fi dá láì nígbàgbọ́ ìfìrúnlẹ̀. Ó nípa bẹ́ẹ̀ á nímọ̀ nípa irun yẹn nínú nǹkan tá a fi mọ ọlọ́run lọ́lọ́run nìyẹn téèyàn ó sì lè fi bẹ̀rù ọlọ́run ọba tó dà bákan náà á nímọ̀ nípa rẹ̀ àtàwọn nǹkan kúrò kàn mọ́ <coughs> bí ìmọ́ra ìmọ́ra nítorí pé àwọn afọ́ ní òṣùwòlì wọ́n ní mọ́ la ẹ̀tún mú lè wá ṣe bọ́ ìlà bí i ọ̀bọ̀ wà jù mo tó bá já sí pé dandan ò lè jẹ́ dandan àfi káàdì ọ̀ràn yẹn lòun náà bóòlù á sì sùn mọ́ra bóyá aníjànà bàlára ni o àbáfẹ́ sàlùwàlá ni o àbáfẹ́ sàlùwàlá oníyèpẹ̀ ni o gbogbo eléyìí á lọ mọ àwọn nǹkan tí wọ́n fà ayọ̀ ọlọ́run ọba fún wa nìyẹn ní àwọn nǹkan tó kún náà àrùkánu àti Islam nípa gbọ́dọ̀ mọ̀ tó ti òun náà ni ọ̀rọ̀ àwẹ̀ eléyìí tá a wà nú ẹ̀ yìí ló lè bàwẹ̀ wa jẹ́ hàn nǹkan yẹn mọ́ ọmọ jẹun níìsín ó lè bàwẹ̀ jẹ́ nǹkan yẹn mọ́ ọmọ fìdí ó lè bàwẹ̀ jẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí á sí kí kọ́ máa sọ fófó lọ́jọ́ ni tí wọ́n máa parọ́ tí wọ́n máa ṣèké lẹ́yìn tá níbi sọ̀lá àtàlá ń sọ wípé wọ́n lam yẹ́dà àkọọ́lẹ̀ zórí wọ̀lẹ̀ àmàlà bíhi alẹ́sàlélá ìhájà tó ń fi àyẹ̀dà àmàhó ṣàrọ̀bàhó ẹni tí bá ń gbàwẹ̀ lọ́wọ́ tí ọba fi ọ̀rọ̀ ìkélé àti sí èké ọlọ́run ní bùkátà sí àìjẹ rẹ̀ àìmú rẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ zaka ẹni ọba lówó yóò tún lọ kọ́ ìmọ̀ nípa pé bóun ni ó ṣe yọ zaka nínú dúkìá rẹ̀ ẹni ọba lówó bóun ni ó ṣe lọ sí hajj àbúlọ̀hún tẹ̀ wá kẹ́ tó lọ sí umra bí owó àkókò yìí àwọn ẹni ọlọ́run nígbà tó bá kú mẹ́wàá gbẹ̀yìn máa máa lọ sílé ọlọ́run láti lọ sí hajj kékeré èyí tó ń pè ní umra èyí tó ọmọ ilé tún fi Ramadan ta'jilu hajj sama'i ìlọ́sí ọmúra nù oṣù Ramadan ó ṣe déédéé kí yẹn ti fẹ́jì pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo àwọn eléyìí á fi jẹ́ múlẹ̀ ọ̀rọ̀ hajj ni àti ohun tó ní ṣe pẹ̀lú àwọn arkanul iman ìnígbàgbọ́ sọ́lọ́run ìnígbàgbọ́ sáwọn màláíkà ìnígbàgbọ́ sáwọn tẹ́rà ọlọ́run èyí tó wá jẹ́ gbé tán rẹ̀ wọn ní al-Qur'anul minhu bàdàdà wa ilayhi ya'ud a lè fìdí ẹ̀ múlẹ̀ fi ọ̀rọ̀ ọlọ́run ní Al-Qur'ani o èyí tó dá sí wípé ọlọ́run sọ kalẹ̀ bí wàá fi kọ́sí Jibril fún Nabi sallallahu alayhi wa sallam kíkẹ́ rẹ̀ àwọn fi sílọ̀n ó sì bẹ̀rẹ̀ láti suratul Fatiha ọkọ̀ àrísìkí ni o ti suratul Nas nípa àwọn eléyìí a lè fìdí ẹ̀ múlẹ̀ gbogbo eléyìí a sì gbọ́dọ̀ kọ́ ìmọ̀ nípa rẹ̀ dáadáa ni. a kọ́ nípa ohun tó ní í ṣe nígbàgbọ́ nípa ọjọ́ gbẹ̀ndẹ̀ ẹ̀yàmà ní ìgbéǹde ẹlòmí ọ̀pọ̀ ìgbàgbọ́ sí ìgbéǹde ń bẹ ní fífá káàkiri o ní ìpínlẹ̀ ọba ti kú ó ti tán náà nìyẹn àtẹnu àwọn afẹ́ ẹlẹ́kọ̀ọ́ ó ní wàlá òkun náà ìdá mítìnà tòrókìnà lákàndà lè má ò tó rọ hátà tó lè hàyè wà lákìnà ìdá mítìnà bọ̀ ìtìnà ọdún sí alùbáàdàhù àbúlé ṣe é àmọ́ tá a bá ti kú wọ́n á gbé wa dìde gbogbo ohun kó ń kóká òun ni wọ́n bè lọ wa gbogbo àwọn eléyìí á lọ kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ nígbà láti ní òfin máa yé wa wípé àṣì mímọ̀ nìyí ó ní àlákòókò níbẹ̀rẹ̀ ọlọ́run ọba o bàbá dẹ́dà sọ pé wọ́n ti kú lọ ha wọ́yọ̀ àlèmọ̀kùmọ̀lọ́ ẹ lọ bẹ̀rù ọlọ́run tẹ́ ẹ bá ti bẹ̀rù ọlọ́run ọlọ́run ó sì bá fi mọ̀mọ̀ yín nítorí pé wallahu bi kulli shay'in alim kódà tí ọba sí payọ ọlọ́run ọba fún yẹn lẹ́yìn kéwú lè yé o Ìmámù Ṣáfi'í alayhi rahmatullah wọn lọ kí gbàmígbàmí àìtètè máa rí kí ó há wọn lọ kí gbàgbà wọn oníṣẹ́ tóòtù ilẹ̀ wa tí àyìn sóò àhíf dé máàrin padà ní ìlà tẹ́rìtìrì máa ṣe àìnà ilẹ̀ nurun min ilahi wa nurullahi la yuhdal 'asi. Abẹ́ ẹni tí ọba sọ tí ọba bẹ̀rù ọlọ́run ọba sùhánà ó kéwú gan lè mọ́ lè yé nípaálí tí a fi dúró tá a fi rí wípé àṣehun tí ń jẹ́ ìbẹ̀rù ọlọ́run ọba tó ní í ṣe pẹ̀lú mímọ́ o ẹ̀wọ̀n tí èèyàn ọmọ tó lóun fẹ́ páyà rẹ̀ sẹ́ni gbọ́ǹkà ń kẹ́ǹtà rẹ̀ jẹ́ lásán ni ọmọ kankan ọlọ́fẹ́ bẹ̀rù ọlọ́run ẹni tó ọmọ nípa rẹ̀ Umar bin Abdul Aziz alayhi rahmatullah ó ní sẹ́rí páyà ọlọ́run lẹ́yìn sẹ́bi sùyàmì nàhárì wàlá qiyamil layli kìí ṣe kíyàn gbáwẹ̀ lọ́sàn àbí kíyàn fi yẹn nẹ́fìlà lóru ọ̀tà kìlẹ̀ tó fi mọ́ bẹ́ẹ̀ nẹ́dálì àbí kó máa sì kú sí tọ́hún aláìkú tẹ̀kọ̀ wọlọ́ọ̀hí àmọ́pàyọ̀ ọlọ́run kí kò máa harrama Allahu ẹ̀bẹ́hùn máa farada Allah kíyàn pàtì ntọ́lọ́hún fi léwọ̀ kíyàn sì ṣe ntọ́lọ́hún fi níbi náà kó máa ń rúzi kó máa dìdálì kàyó ntọ́lọ́hún bá tó اللهم آت أنفسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها قري أتنبلون فما يلتي ونبويتو ọlọ́run kọ́ bá kú àrísìkí rẹ̀ kọ́sàlẹ̀ sí dáadáa rẹ̀ kí ọlọ́run kọ́ bá gbàdúrà rẹ̀ ìrọ̀ǹgbà rẹ̀ síwájú ọlọ́run nípa dáadáa ọlọ́run kọ́ sàmúsẹ̀ rẹ̀ fún subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk